أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا وشفيعنا محمد عليه أفضل الصلاة والسلام وعلى أهله وصحبه وسلم تسليما كثيرا أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì. àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni fíkú class níbi tí a ti máa ń ṣàlàyé nípa àwọn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn àtàwọn nǹkan tó yẹ ká gbọ́yé lábala àwọn tí a fi máa ń jọ́sìn fún ọlọ́run ọba àlekè ọlá eléyìí ni ó máa jẹ́ part thirty one apá kọkànlélọ́gbọ̀n lórí ahkamu sọlá àwọn àdájọ́ tó ní í ṣe pẹ̀lú ìrun kíkí tọ́já sí pé òun náà ní nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ́run ó béèrè tó bá di ọjọ́ ìgbéǹde alkiyama yóò sì máa jẹ́ part eight part eight fún ṣòrótò sehati sọlá conditions fún validity of solar àwọn májẹ̀mú tí máa ń jẹ́ kí irun lálàáfíà orí májẹ̀mú tí a ti pẹ́ jù tó jẹ́ pé òun náà lọ fa masail ló fa àwọn issues tó pọ̀ òun náà ni ọ̀rọ̀ anejatu dídá nìyàn hmm, níní àdìsọ̀kàn orí ẹ̀ láti ń jẹta àti mu láti bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn ẹ̀yẹ ọlọ́run torí pé iná mọ́lá àmọ́ lùbí nìyá àsálà ń sọ. So gbogbo iṣẹ́ tá a máa ń ṣe ló lánìyàn nǹkan kan bẹ́ẹ̀ ìyẹn làwọn àáfàá wa ni wọ́n ṣe ń farabalẹ̀ ṣàlàyé àwọn tó yẹ kí a gbọ́yé lábala àníyàn àníyàn àdìsọ́kàn ẹ̀rí pàbàlà tá a kọ́ yanjú bẹ́ẹ̀ òun ni tó ní ṣe pẹ̀lú kọ́lbù níjàtì wàtẹ̀gìyìrùhá àsìná àsọ̀la yíyí àníyàn po ń téèyàn ọ̀pá àníyàn dáa while on solat nígbà tá a wà tá a ti wà lórí ìrun gangan tó jẹ́ pé ọ̀tọ̀ làníyàn tá a gbé wọnú ìrun nínú ìrun àníyàn yẹn ó dẹ̀ change ibo ló ti tọ́ ibo ni ò ti tọ́ apin sọ́nà méjìlá báwọn àfáà wa ṣe pin ọ̀nà méjìlá tírú ẹ̀ lè gbà wá àwọn ibi tó ti tọ́ àwọn ibi tí ò ti tọ́ àtìyànjú eléyìí èyí tá a wá yanjú lọ ní ikhtilafu níyàtìl ìmáàmì wàlìmàmúmi al-imam ìmáàmù tó jẹ́ aṣíwájú wa tó ń lìdí wa náà àti ẹni tó tò lẹ́yìn ìmáàmù tí ń kọ́ṣe ìmáàmù tá à ń pè ní máàmù ọmọ bí àníyàn wọn ṣe lè yàtọ̀ tó jẹ́ pé ọ̀tọ̀ làníyàn ti ń bẹ ní igbá àyà ìmáàmù ọ̀tọ̀ lèyí tó ń bẹ ní igbá àyà máàmù ọmọ ẹni tó tò lẹ́yìn ìmáàmù tó ń kírun táwọn méjèèjì ó sì nírun lọ́dọ̀ ọlọ́run kírun wọn ó sì lálàáfíà. La àwọn abo ló ti tọ́ ibi ó ní òtítọ́ òun là ń yanjú bọ̀ eléyìí pín sọ́nà márùn-ún àáfà kọjá sí wípé ìtìláàfù àníyà káníyàn ọmọ rìbá kan náà kí apá ẹnu kí ṣe pa kọ́ wà ń bí àdìsọ́kàn máàmù àtẹni tó ń kọ́ṣe ìmáàmù tó ń kírun lẹ́yìn ìmáàmù ọ̀nà bíi márùn-ún láàfà lélẹ̀ ìlẹ̀gbà wa méjì péré la lè yanjú ní episode thirty ẹ jẹ́ á máa tẹ̀síwájú ní part thirty one yìí ibi tá a dúró sí àbáwọn ìta sáré yanjú ẹ̀ àti yanjú sọ̀láàtúlì mọ̀tànà fílì khalfalè mọ̀tẹ́rìtì bó ṣe já sí pé ẹni tó fẹ́ kíná fílà lè kírun lẹ́yìn ọlọ́run yẹn tó jẹ́ pé àníyàn tẹnìkan náà mọ́mú àti màmúmú ọjọ́ràn yẹn tí kejì ọ̀jẹ̀ náà fílà ẹlẹ́kejì tó jẹ́ dà kejì ẹni sọ̀láàtúlì mọ̀tẹ́rì khalfalè mọ̀tànà fílì kọjá sí wípé ẹni tó fẹ́ kí ọ̀ràn yẹn òun náà ó sì kírun lẹ́yìn ọ̀hún tó fẹ́ kí náfìlà méjèèjì alótọ́ adẹ̀tí máwọn ẹ̀rí ẹ̀wà ibi tá a dúró sí ni wípé àsẹ́ni tó fẹ́ kí ṣáì ó lè kí lẹ́yìn ẹni tó ń kí tara ọwẹ́ òun ọ̀la nìyẹn ìṣáì tọ́jú ọ̀ràn yẹn sọ̀látùl muftaridi nìyẹn o khalfa alimam imam al-mutanafil bíi tarawih jẹ́mọ́ ìmáàmù tó ń kírun aṣáàmù tá a máa kí lọ́dọ̀ wa yẹn ìmáàmù àníyàn ti ẹnu ẹni tó sì jẹ́ máàmù mú ọmọ lẹ́yìn ìmáàmù àníyàn ti ẹni pé ṣáì lòun kí ó sì lálàáfíà lọ́dọ̀ ọlọ́run so ibi ìlàdúró sí ẹlẹ́kẹta àáfàá lòun ni sọláàtùlì muftarib khalfa man yusolli fardon akhar ọ̀nà kẹta tí ọ̀rọ̀ kàníyàn máàmù àtẹni tó ń kọ́ ṣe ìmáàmù kọ́mọ̀jọra wọn tó lè ti sépa òun ni kọjá sí wípé ẹnìkan ń kírun ọ̀ranyàn ọlọ́ranyàn ó wá ń kírun lẹ́yìn ẹlòmíì náà tóun náà tó ń kírun ọ̀ranyàn míì kìí dẹ̀ sírun ọ̀ranyàn kan náà bóyá kan kí zuri asiri ìkan wọlé lásìkò tán ti ń kírun àlàásárì lọ́wọ́ kọ̀dẹ̀tíìkì zuri ọ̀rọ̀ èèyàn náà sì ní zuri ló bá fi zuri kírun lẹ́yìn tó ń kí asiri ìrun ẹ̀ lọ́dọ̀ ọlọ́run náà jẹ́mọ́ mo rò pé ṣùgbọ́n eléyìí náà àwọn àáfàá kẹta ò tọ́ kò lálàáfíà kò dáa kéèyàn àáfàá ní rúbi tó já wípé ẹni tó ń kí kan yóò sì máa láníyàn ọ̀ranyàn míì lẹ́yìn ìmáàmù rẹ̀ òyìn olópin ó ní àwọn àáfàá ló ní sàlásù hàlàtì ó ní ọ̀nà mẹ́ta ó lè wá ní three facets alákọ̀ọ́kọ́ adadu rọ̀kà àáfàá ní kọjá sí wípé iye òǹkà tí ń bẹ́nu rákà ìrun táwọn méjèèjì fẹ́ kí orí bákan náà hmm? iye rákà kan náà ni ẹnu wọn kò gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kí zuri khalfa man yusolli làásọ awilẹ̀ aisha àáfà níbi ẹni tó fẹ́ kírun àìlà lẹ́yìn tó fẹ́ kálá àsárì àbí bẹ́ẹ̀ kọ́ kọ́lọ́nkọ́lá wà kọ́mọ̀sí alẹ́ tí ọmọ jẹrun ìwà abú ni kò dáa o kéèyàn wà máa jẹrun pọ̀ àkìpọ̀ ọ̀run ìjọ ọlọ́run lójú ọmọ ń bí ọlọ́run nínú ni o àwọn òwe bú yorùbá ni wọ́n lákìpọ̀ ọ̀run ní ìjọ ọlọ́run lójú àsákìpọ̀ ọ̀run ń bí ọlọ́run nínú ni. àáfà nínú ìsìn kálẹ̀ nìkan jẹ zuhuri ó tún jẹ asiri mọ́ ó tún yóò ń jẹ kújẹ ó tún jẹ mọ́ gíríbì ìrun mẹ́ta lọ jẹun kọ́lọ́n kọ́ máa làwọn bí la lórí ibú tí ọ̀wá já máa jẹun méjì mẹ́ta pọ̀ kọ́ dá o kọ́lọ́n làwọn bẹ́ o ṣùgbọ́n lè ṣẹlẹ̀ <coughs> tí yóò kọjá agbára èèyàn àáfàá nírú àárín yìí kò sí ní tó kú burú ń bẹ̀ hmm? kò sí ní tó burú ẹnìkan wá fẹ́ kí zuhuri lẹ́yìn ẹ̀ tó ń kí ṣáì lọ́wọ́ rákà mẹ́rin ni zuri kò kí asiri kò kí magrib ó lè kí lẹ́yìn tó fẹ́ kí ṣàìfà wàhálà àjà ìzùn lẹ́ẹ̀mú mi má ta kàdà àáfàá níta bá wọ ọ̀pọ̀lọpọ̀ àlàyé tá a ti ṣe síwájú gan àwa náà ti rí pọ́tọ́ nígbà tí láníyàn mọ́ọ́mù àti màmúmù lè yàtọ̀ irun wọn náà dẹ̀ tó jọra wọn the same shape ní the same raka àsìkò wọn lọ yàtọ̀ so àṣẹ irú ẹ̀ náà ni pé ẹnìkan jẹ zúrì nígbà tí ó di mọ́sálásí asiri wọ́n kí lọ́wọ́ yóò jọ ìwọ́n ni o yóò jọ àlàásárì tí wọ́n kí lọ́wọ́ ni ẹnìkan je zuri asiri magrib lọ́ba wọlé lásìkò ṣáì tó ti ń kírun ṣáì lọ yóò jọ ìṣáì ni kọ́mọ̀ mọ̀dánù tiẹ̀ kí lẹ́yìn kódà nínú súnà àáfàá nírú ṣe ala alákọ̀ọ́kọ́ yìí tó jẹ́ pé ẹni tó fẹ́ kí kan lẹ́yìn oranya míì ọ̀ranyàn wọn jọ rí bákan náà Hmm? iye raka kan náà ni hmm? àáfàá ní òsì tó burú ń bẹ. ẹlẹ́kejì à ń yẹ kú náà adadu rọ̀kàátì fardil ma'amum akasaro minal imam àáfàá lọ́nà kejì tó lè tún gbà wá ní kọjá sí wípé ẹni tó fẹ́ tò lẹ́yìn lè máa mú lẹ́yìn imam àbí tó fẹ́ kírun ọ̀ranyàn kan lẹ́yìn ìmáàmù kan kọjá sí pé yòǹkà aráka ọ̀ràn yẹn ti èrò ẹ̀yìn ó pọ̀ aksar ó pọ̀ ju ti minal imam ju ti imam lọ jẹ̀mọ́ tá a bá tún wo àárín náà irú ẹnikẹ́ni kan ẹ̀rí pé àwọn ọ̀run yẹn ráka rẹ̀ yàtọ̀ síra wọn àṣé ìmọ̀ ìmọ̀ àmúhùnmù tó jẹ ìrun iye náfìlà iye ráka nkèé ṣe náfìlà báyọ̀ ọ̀ràn yẹn ni o torípọ̀rọ̀ anyekuna adadu rakaati fardil maamum aktharo minal imam kọjá sí pé yìí òǹkà ọ̀ràn yẹn tiẹ̀ tó fẹ́ tó lẹ́yìn ìmáàmù pọ̀ ju ìmáàmù lọ kàmá yusolli dhuhra khalfa subh aw maghrib bí ẹ tó fẹ́ kírun dhuri lẹ́yìn ẹ̀ tí ó fẹ́ kí ṣubú yàbí maghrib tàbí ká lo èyí máa ń kọ́mọ̀ jùlọ dọ̀ tí wọ́n ń bì kẹ́nìkan fẹ́ kí asiri lẹ́yìn magrib Hmm? ẹ rí i pé asiri ọ̀ràn yẹn ni òǹkà rẹ̀ aksar ẹni tó jẹ irun yẹn tó jẹ máa mú mu iye tó jẹ pọ̀ hmm, irú àárín gan la ń sọ adadu rakaati fardil maamum aksar minal imam òǹkà tẹ́tí ju tìmáàmù lọ báwọn àfa lélẹ́yìn náà fàjà ìzọ̀n eléyìí náà ti kíni ó tọ́ bẹ́ẹ̀ àfa àlà ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó burú ń nínú ṣẹ̀ríà àwọn àlàyé táwọn àáfàá ń ṣe ẹ ká gbọ́ yé dáadáa o àwọn tó máa da nǹkan rú láǹfààrà abalẹ̀ yanjú yìí o kọ́lọ́njọ́ wúlò fáwọn tá ń sọ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ àáfàá nígbà tó fẹ́ kí lápẹ̀rẹ̀ ó fẹ́ kí zuri lẹ́yìn tó fẹ́ tọ́jẹ subahi àbí lẹ́yìn magrib àbí èèyàn fẹ́ èèyàn jẹ̀ràn asiri ó wá fẹ́ san ní magrib hmm? àfáà ní òsì tó burú ìmáàmù rákà àti ẹ̀ kiri màmúùmù rákà ẹ̀ ṣe kíni ó pọ̀ ẹ̀ẹ́dẹ̀ rí wípé ńgbà àti màmù rákà àti ti kéré òun lápẹ̀rẹ̀ ń ṣe kí n lo ìtọ́ kọ́mọ tí mo sọ lẹ́ẹ̀kan irú ẹni tó fẹ́ kí ásírì lẹ́yìn magrib ìmáàmù rí rákà kẹta ó ṣe táyọ̀ dẹ̀ sàlámù asàlámù alaykum wa rahmatullah asàlámù alaykum wa irú ẹni yóò dìde kan wá sí ọsọ sọ̀hìyà alákọ́bìlì jùmúrí ló lámà àáfàá nírú ẹni ẹ̀rùn ẹ̀dẹ́ ó ṣe kíni ó lálàáfíà níwájú ọlọ́run ó lálàáfíà ká take note àárín dáadáa ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nípa pé à ń kírun ọ̀ràn òun náà ni à náà a ti òun ní kọjá pé iye òǹkà tí ẹni tó fẹ́ tó lẹ́yìn ìmáàmù hmm, òǹkà yẹn kéré compared to that of imam àáfàá nírú àárín iná wàhálà gẹ́rù jais eléyìí ọ̀tọ̀ rárá torí pé yóò ti fa kọjá sí pé irun tá a sọnù hadith bóyá lọ́sẹ̀ tó kọjá pé innama ju'ila al-imam li yutamma bi wọ́n yan ìmáàmù ká lè máa kọ́ṣe rẹ̀ ni ká lè máa kọ́ ṣe ìmáàmù so ìmáàmù tàwa ni a máa kọ́ ṣe yìí pẹ̀lú irú ayé ètà àsọtán yìí a ní lè kọ́ ṣe ìmáàmù ìran ó dàrú torí pé iye táwa fẹ́ kí tọ́jọ́ ọ̀ràn yẹn ó kéré sí iye tóun náà fẹ́ ṣe kíni o tó fẹ́ kí àáfàá nílé yìí kò tọ́ àáfàá ní ṣùgbọ́n láàkìn hell you masala kan tó wá fẹ́ jáde ń bì í masala ni wípé àáfàá tó bá já sí wípé ẹni tí òǹkà tóun fẹ́ san ọ̀pọ̀ ju ti máa lọ hmm? ó kéré ni o ó kéré sí ti ìmáàmù sáà lè sọ wípé yóò wà á jókòó lẹ́ni tí ó máa retí kí màámù ọ̀wá àfibá ń bẹ̀. jàmọ́ sàgbọ́yé ádádùrọ̀ káàtì ti tọjọ́ ọ̀nà yẹn ó kéré tó kí grip mọ́gíríbì rákà mẹ́ta ní ìṣá ìpọ̀ wọ́n ní sọ wá lè ṣébi rákà kẹta kọ́ wá máa ṣe àtàṣáhùd èèyàn àtàyà lọ tí màmí ìbá ń bi ìṣètí tó wà nílẹ̀ kẹrin àwọn àfáà ní òótọ́ àwọn àfẹ́ẹ̀sì wọ́n ní ọ̀tọ̀ rárá kéèyàn ọmọ ṣe bẹ́ẹ̀ so a pé nínú mẹ́ta tí yẹn pín sí méjì tọ́ ẹ̀yọ kan ṣe kí ni òkò tọ́ nínú àwọn ọ̀nà míì tí ikhtilafu níyà ìkìtìláàfù níyàtìlì màmúm àti tìmọ́m òun ni sọ̀láàtùlì mọ̀tìmì khalfa mẹ̀yà ọ̀sọ̀ ẹnìkan wà lórí ìrìn àjò <clears throat> ṣẹ̀rí àyọ̀ǹda fún pọ́lẹ̀ kí kọ́sùrù pẹ̀lú pọ́lẹ̀ kí kọ́sùrù yìí rákà méjì ni ọmọ kí ni zuri asiri ishai subuhi àìdẹ́kù magrib àìdẹ́kù nínú ṣẹ̀ríà kí tí ó wàá ṣẹlẹ̀ ẹnìkan onílé lòun mo ti ń mọ̀ ni òun fẹ́ kírun pé ó sì nídìí kó kí ìrun pé ṣùgbọ́n ẹni tó fẹ́ lídìí ní ìsìn rákà méjì ní òkì á rí i pé àníyàn wọn ti yàtọ̀ báwọn ìkan dàníyàn pé òun fẹ́ kí ìrun onílé ìkejì dàníyàn òun fẹ́ kí ìrun àjòjì àbí ìrun orí ìrìn àjò kọ́sùrù níbi téèyàn ti lè dé rákà mẹ́rin kò sí rákà méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àfààní wàá fẹ́ jẹ́ àìsàn eléyìí náà tán àbà síbi láàrin bí àsàrà náà máa ń ṣe ní àjò tó ẹni tó fẹ́ kí ìrun onílé yóò kìtì alálejò yóò kìtì ẹ̀ hmm? wọ́n á wo ọ̀nà tán lè gbà ṣe ṣùgbọ́n tọ́ nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé òun ni mo ti ń mọ̀ àáfàá ní wàáyé jìbọ̀ alàlè mo ti ń mí àyíyá àti àbíbàkíyá ti sọlá dáadáa sàlámì ìmáàmì àáfàá ló ti àdìdẹ dandan tó jẹ́ pé òun fẹ́ kírun pé òun èsì arìnrìn àjò yóò mú un tó bá ṣẹ́kù wá nínú rẹ̀ lẹ́yìn sálámà ni o àgbà sálámà alaikum warahmatullah. so ẹ̀yin sálámà ni ó mú wá o tá sọ báwọn àáfàá ọ̀rọ̀ yìí náà hmm. never watch ti hard kò tọ́ tó náà pé well well ti hard tá a bá ráwọn onímọ̀ kọ̀ọ̀kan tán ṣègbìyànjú so níta àáfàá ń sọ ń bì òun ni kọjá sí wípé torí pé ẹnìkan fẹ́ mọ́ tọ́jáde rákà kẹta yóò àwọn ṣe tàṣàhúdù yóò mọ̀ sí àwọn àdúrà lọ tí wọ́n ìwà bá níkẹrin àfààní ọ̀tọ̀ tó so ẹni tó bá já sí wípé mo ti mú lòun khalfa mọ yakuso eléyìí ò tọ èyí ò ní nọ́mbà four tí mo yànjú lọ báyìí nọ́mbà three tá a ti kú òun ló tọpin sí mẹ́ta torí ìfẹ́ káàsì gbọ́ rárá nọ́mbà three òun pín sí mẹ́ta nínú mẹ́ta yẹn méjì tó ẹyọ kan ọ̀tọ̀ nọ́mbà four òun tọ́ completely ní nọ́mbà four ọ̀tọ̀ dáadáa ń tiẹ̀ kọ̀dẹ̀jì nǹkan tó jẹ́ ọ̀tọ̀ ju wípé ìfesí ànábì àsálà àti àwọn sàábé náà ó ń bẹ lórí abala yìí dáadáa tọ́já sí páwọn onílé wọn á kí ìran lẹ́yìn àwọn tó jẹ́ àlejò so eléyìí kò sí tó burú ń bẹ̀ o ẹlẹ́karùn-ún tọ́jẹ́ pé òun lọ parí rẹ̀ òun ni sọ̀láàtù man yaqsur khalfal mutini àáfàá lẹ́nu tóun náà fẹ́ kíkọ́ sùúrù onírìn àjò lòun ṣùgbọ́n yín onílé tí yóò kírun pé òun ló ti fẹ́ kírun ṣé láwọn kìíní yìí ọwẹ́ àwọn mọ̀sáàyì ló ń dẹ̀kẹ́ kan ọwẹ́ gan ṣùgbọ́n ó dùn gbọ́ yé lọ́jà àwọn afárabalẹ̀ ṣàlàyé ẹ̀ kọ́lọ́n kójú owó lòfẹ́ tí ń sọ àtàwọn àtàǹgbọ́ ẹnìkan onírìn àjò ni. ṣùgbọ́n ibi tó ṣèrìn àjò lọ ẹ̀yìn máàmù onílé ló ti fẹ́ kírun òun kọ́ni lè máàmù àáfàá lélẹ̀ yìí náà tọ́ ẹ rí i pé tìláàfù níyàlá yanjú àníyàn máàmù <coughs> òun ni yóò kírun tiẹ̀ pé ní máàmù ẹni tiwa tó fẹ́ kírun lẹ́yìn rẹ̀ òun ò ní kírun pé òun ò kì í kọ́ sùúrù ni níyà ti alaja. n tá à ń yanjú gangan ló ti ṣẹlẹ̀ yẹn tó ti yẹn ń sìn àáfàá lélẹ́yìn náà tọ́ nínú ṣẹ̀ríà irú ẹ̀dẹ́ pọ̀ àwọn àdìsí ti ẹ̀ pọ̀ lórí ẹ̀ àdìsí àfàwà ibùnú umaru gbẹ́ ń bẹ àdìsí àfàwà musa bùnú salamu ń bẹ àdìsí ibùnú abasi gan ń lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ló fà á òun ni wípé nínú àdìsí musa ọmọ salamu ti ó ní kùnà máa ibùnú abas bí má kàtà ó láwọn bẹ pẹ̀lú abdullahi ọmọ abbas kọ́lọ́ba ní ike bàbá àtọ́mọ nílùú mẹ́ka ó láwọn wá ó ní fàkólútù wọn ní iná ìdàkúnà máa àkùnṣọ́lẹ́ ìnà àrùbà àwa tá a jó ní àjò tá a bá ti wà pẹ̀lẹ́ yìí ó lé tọ́yẹ́pẹ́ yìí ó lé lẹ́ kírun àwọ̀ ó kì ráka mẹ́rin wáyé dàrọ̀já àna ìlà rẹ̀ ha líná sọ̀lẹ́ ìnà ràkàtà tá a àwọn onírìn àjò la kírun nìyẹn o ráka mẹ́rin kọ́ọ́lá tílíkà súnátù abil qaasi wọ́n ní sàbí pàtàkì ibn abbas oníṣúná ànábì wa sọ́ọ̀ sọ́lá nìyẹn tẹ́gbọ́n ní abul qaasi àlàyé tó wà ń bì ni pé ibi tó bá já sí pé onírìn àjò tó fẹ́ kíkọ́ sùúrù èyí ò ní dídìrún kù nínú ṣẹ̀rí àtẹ̀yìn bá jó rìn àjò ṣẹ̀rí àyọ̀ǹda fún ìran zuri asiri àti ishai àwọn ọ̀nà tọ́jú olóòpó mẹ́rin mẹ́rin yóò kí lóòpó méjì yóò sì gbàládé òkú mẹ́rin lọ́dọ̀ ọlọ́run ìyẹn ní jẹ́ kọ́ sùúrù àti tó ń kọ́ sùúrù orin àjò bá fẹ́ kírun lẹ́yìn onílé yóò kírun pé o kò ní kíkọ́ sùúrù kankan o ká gbọ́ eléyìí yé o ìwáyà tí Ibn Umar ó ní ànáwó kánà idha salla ma'a al-imam salla arba'an wa idha salla wahda salla rak'atayn àfáà ní àfáà Ibn Umar kọ́lọ̀ ń bá ní kẹ́ bàbá àtọmọ.

rákà méjì nínú ọ̀run àwọn èèyàn tán jẹ́ onílé àtùjì ìrọ̀kà àtẹ́yìn náà yíṣọ́ lè bìsọ̀ láti kọ́lá fàdáhìkà ṣé mbò tí bá rákà méjì ń sọ ti tó bá àbí kó kírun orí ìtàn kíkó kí rákà mẹ́rin olówà kọ́ọ̀lù yíṣọ́ lè bìsọ̀ láti irú bí wọ́n ba ṣe ń kírun yẹn gẹ́lẹ́ òun lòun náà ṣe kíni o òun ni ó máa bá wọn kí ìhun jẹ́mọ́ta bá gbogbo àwọn àdíìsì yìí nọ́mbà five ládé o in tó ń tọ́ka sí òun ni wípé ẹni tó fẹ́ kíkọ́ sùúrù tọ́jú orin àjò ó lè kí lẹ́yìn òǹlé tó bá kí lẹ́yìn òǹlé yóò kí ráka mẹ́rin tó bá dá kí fún rẹ̀ yóò kí ráka méjì àbóhùn ló líìdì irun yóò kí ráka méjì gbogbo àwọn eléyìí àáfàá la gbọ́dọ̀ gbọ́ yé hmm? agbọ́dọ̀ gbọ́yé o kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn àáfà wa ni láàyè júùsù lè tìmọ̀ bí mọ́ yù sọ́lì sọ́lá àtàn yẹ̀kítẹ́lifù fẹ́ìlù àfẹ́ìlì sọ́lá àti kàn yù sọ́lì zúrọ̀ kálífà mọ́ yù sọ́lì jànáza àwòkùsùfà wà náhàwà àáfà ni ká lọ dáadáa gẹ́gẹ́ bí ẹnìkan tó fẹ́ kírun zúrì kálífà mọ́ sọ́lì jànáza ta òun fẹ́ kí zuri lẹ́yìn ẹnìkan tó fẹ́ kírun sí òkúla kọ́lọ́n kó já tán dáadáa àbí òun kò súùfù bóyá ti kò súùfù àbí kò súùfù tó já sí pé ìmọ̀lẹ́ òṣùpá lọ àbí ìmọ̀lẹ́ ìràwọ̀ àbí ti òòrùn hmm? gbogbo ẹ̀ kọ́lọ́n kó láwọn àbí ìbínú ọlọ́run ló máa ń fa o so àáfàá ni ẹ̀ tó wá já sí wípé àlìtẹ́wọ̀n mọ́ yìí sọ́ọ́lì sọ̀láàtà yàtọ̀ lè fòfin ìlú àǹfọ̀yìn sọ̀láàtì yìí àáfàá ní kọ̀tọ̀ kọjá sí pé a wà á dúró lẹ́yìn ẹ̀ tó yẹ pé ìrun rẹ̀ ó ti yapa síra wọn gẹ́gẹ́ bí yusọ́lì zúrọ̀ kálífà mọ́ yusọ́lì jànáza ó ń kírun zúrì lẹ́yìn ẹ̀ tó ń kírun jànáza àáfàá lélẹ̀ ọ̀tọ̀ àbí ìròyìn tọ́já sí pé ọ̀sán di òru àbóòrù di ọ̀sán ni màálẹ̀ bá lọ kó bí oorun àtòṣùpá kọ́lọ̀ mọ́ sí wa àtàwọn nǹkan míì eléyìí tí àwọn àfáà wa tí wọ́n sọ so inshàlá pẹ̀lú eléyìí àti parí tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ àníyàn báyìí so a wà bọ́ síbi arkanu sọlá tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn orígun tí wọ́n gangan ní àfa èèyàn láàyànjú ń kánà fìlà ọmọrí bàkìyà fìlọsọfì kọ́ọ̀bì lọ́sẹ̀ tí ń bọ̀ a bẹ̀rẹ̀ sí pé arkanu sọlá òun náà tó máa gbà wá lásìkò tó tá a fi gbọ́rùn yé torí pé òun ni awwalu ma yuhasabu bil abdi yawm al qiyamati mina amali sọláàtù ìrun ẹni tí wọ́n kọ̀ béèrè tó bá ti dá to rẹ̀ tó bá kù díẹ̀ káàtó tó ọlọ́nkó làwà o abẹ́lọ́nkó gbanijọ́sọ̀ lọ́wọ́ wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilayk